طلع في كان لقني هيك من التاريخ ما بين وفاة الرسول صلى الله عليه وسلم الى مقتل حسين رضي الله عنه سنة واحدة ستين الهج خليف عثمان بن محمد الخميس الكتب دي لنوتة لا يعني بعد كل سنة سلايسي تجد في حسين في 61 years هجرة asawa usman ma muhammad khamis kufana ji bitan kalo nan da wajen fatina hussein kuma sidna ali radiyallahu anhu bitan kalo nan موقف قوي في قتل عثمان بسبب حسين المبعث الخامسة على خامس لا غير لا غير المبعث الخامس يقول لك عمو موقف أهل السنة والجماعة من يزيد بن معاوية كن يعوى أهل السنة والجماعة ويقى يزيد بن معاوية ياو بقبي قلت معاوية رول لاتي 40 years دفت لاتي 20 years دفت رول دفت 60 years about 20 years دفت رول وعلى كي أبو تنسيسو wọ́n fi ọ̀rọ̀ khilafa lẹ̀ ní maftuhu ṣe kí wọ́n kálukú jù àwọn mùsùlùmí kú sí ẹ̀ka lórí ọ̀rọ̀ yẹn àwọn ṣíà lọ́dọ̀ sí wọn àwọn ará alẹ́ ànábì nìkan lọ́sọ̀ sí sallallahu alaihi wasallam àwọn khawarij àwọn dúpọ̀ ara ẹni mùsùlùmí kú sí ẹni mùsùlùmí kú sí àwọn ahlus sunna wal jamaa àwọn tó gba àà nígbà kọ́rẹ́ṣì musulmi náà ni àwọn kọ́rẹ́ṣì ló kú sí tó rà níbi sọ pé àlàáìmá náà kọ́rẹ́ṣì àwọn mú kó jà wá àwọn fara tí ó jà wọ́n fà zọ́fi yẹn sídìí ọkàrí wọ́n fi yẹn sídìí na ọmọ ọ̀rọ̀ fi sẹ́ni gbogbo wọn kọ́rẹ́ṣì ni wọn tí àbá wá rí mánú agboolé àwọn wọ̀nyẹn ló fi kọ́ àmọ́ ní wọ́n gbà bá ti rí nínú agboolé wọ̀nyẹn lẹ́yìn náà sí ní màáwí àgbé àwọn tẹ̀ rí àlàáfíà fòrí sí ti yẹ̀ sí ìjòrò lè yìí ọwá ní gbẹ̀ kí ní káwọn sí ọba ní ọmọ rẹ̀ Yazid jẹ́ òun kó máa jẹ́ khalifa òun yóò jẹ́ amir mòmìnì tí wá ní mọ́ kí fún àwọn alùsùnà lórí ẹ̀ nítorí pàfẹ́ sọ̀rọ̀ ìfọ́ ni nípa gbogbo wàhálà tó ń tilẹ̀ yìí mọ́ kí alùsùnà wà jùmọ́ min Yazid kí ni ìròrí àbí ìdíò tàwọn ahlus sunna wal jamaa nípa yazid ọmọ ma'áwíyà mọ́kífù yazid fi kádùlẹ̀ hussein aláàkọ́ ẹyáwó kí ni ìdíò yazid gan nípa kásẹ́dìna hussein ọmọ ọmọ nẹ́bì wọ́n pa yazid ìlàmílì لم يكن ليزيد يد في قد حسين فكان يتكلنا يزيد كلوا ما تعرفنا تعرفنا وسيم لم يكن ليزيد يد في قتل أسين سيدنا أسين سيدنا يزيد كنية ونقع سيدنا حسين وليس هذا دفاع عن يزيد ولكنه دفاع عن الحق ليك اللي كان بيجا يزيد بيجا أدلوني ما قال عندك حاجة نقول يا يزيد عاوني ليس هذا كني دفاعا عن يزيد كيف يسند يزيد لكنه دفاع عن الحق يقول عبد عن به قد لأن ذلك فيما مدى من قتل حسين أنت العيه سواجه يقع بقى سيدنا حسين أرسل يزيد عبيد الله بن زياد ليحول بين الحسين بوصول إلى كوفة لنا يزيد أنا عبيد الله أما زياد قال لي دي أسلين لو كما لو في كوفة كما في على وسلم كوفة كما لو في كوفة وصول إلى كوفة ولم يأمروا بقتله قد يفاء قد تعالى لتدو بعد بيكوكاو يعبد كوكاو وطائف بل حسين نفسه كان حسن بيزيد حين قال خدع حسين بن فارس onírò tó bá ń pa yazid wọ́n wá pé dàó ni azaab ila yazid ana yadi aláfíyàdì ìfimílẹ̀ tí wọ́n lè bá yazid ní sham kí n gbé ọmọ lórí ọwọ́ rẹ̀ dáadé kí n fi kí ní fún mi báyà ṣùgbọ́n kọ́lá mírò wa wọ́n fẹ́ sí kọ́kọ́kọ́ kọ́kọ́ lẹ̀ ní tí ẹgbẹ́ mi Hassan sí fún bàbá rẹ̀ Muawiya kí mi náà sí fún Yazid ọmọ Muawiya ó di wa kàrà Sheikh al-Islam ibn Taymiyyah rahimahullah شو ذلك إن يزيد يزيد بن معاوية ما معاوية لم يأمر قطعة قتل حسين قتلنا حسين باتفاق على الناس مقبع وصبروا وصبروا كواي كيس وقالتنا يزيد واقع في بقى بقى كسي باتفاق على الناس مقبع وصبروا لكن كفر الى ابن زياد ان يدناه من بداية الحراك àmọ́ kọ sọ fún ọkọ̀ lẹ́tà sí ọmọ ẹ̀zíyàdì kọ́kọ́ fún gómìnà kúrò fẹ́ di gómìnà ní Iraq almadala ka zai kúrò ọ̀sẹ̀yìn azahara wata alazalika ma'ara buka'a fi darihi ojúṣì fi hàn wọlọ́mà balaga ọ̀zẹ̀zí kúrò ọ̀sẹ̀yìn nígbà tí ìròyìn abáyẹ̀zí wọ́n wá ìròyìn kan abáyé zid nílùú sham tí wọ́n ti pa sí náà sí ní kíkọ́ ní kúfà àádọ́ra wọ́jà ọ̀hàn ọ̀bára jẹ́ àlàáfíà lórí wọ àzáṣà bùkà fi dáàrí ó lè bẹ̀rẹ̀ sí sukún nínú lérè alam yasub lahum ara hariman kò dẹ̀ bú èbú kankan ní kó yára bal akrama al baiti bal ọgbà ìpàdé káwọn ará alìkínà hussein وعجازوه وعجازهم حتى عرب حوالي حتى ردهم إلى البلاد فلافلهم وفرانواء أما روايات التي فيها أنه أهن النساء على بيت رسول الله عليه وسلم وأنهم أخذنا, أخذنا إلى شام مشوي بيات وآهن أولئك هؤلاء كله كلام باطل بل كان بنو أمية يعظمون بني عاشم àwọn ẹgbàwá tá máa gbọ́ pípé àwọn sínú yazid oúnjẹ pẹ̀rẹ̀ àwọn aráalé àwọn ìyàwó àwọn ọmọbìnrin ilé níbi ìṣẹ̀sẹ́lẹ̀ nígbà mú wọn ọdún kó fẹ̀rẹ̀ láti kúfà lọ sí sham oúnjẹ pẹ̀rẹ̀ wọn gbogbo ilé ìkúlù hó kalamun bat ọ̀rọ̀ iran gbogbo àwọn tó bí ó gbogbo ara lẹ́nu islam ni bẹ́ẹ̀nabanu ọmọ ìyà bá يعظمون بني عشام هاشم هم يقوم عواديش يعني شام لني يعني هاشم لني ولذلك لما تزوج حجاج بن يوسف فاطمة بنت عبد الله بن جعفر لم يقبل عبد المالك بن مروان هذا الامر بلفة عمة حجاج أم يوسف فاسمة أم بن عبد الله أم جعفر سنة عبد المالك بن عمنا كلهم ولدهم امر حجاج ان يعتزلها ان يعتزلها أضف سيدنا حجاج ان يسلقها وهم كانوا يعظمون بني عاشم اما بني هم اما ما تكون بني عاشم بل تصبح حاسميه فقط اكو سيا ويبوك كلاري نعم hatima yìí ìyàwó kan nú àwọn hasimiya ni nígbà tí ajábìlì yóò afẹ́fẹ́ wá fẹ́fẹ́ àbùmáàlì tó ti bọ́ nára ọ̀ bí àti bí ni wá wọ́n ti kọ́kẹ́ ẹ̀wò rẹ̀ kọ́lẹ̀ ó di bẹ́ẹ̀ pé bọ́ọ̀bù yìí bí àti tó súnmẹ́ tí wọ́n kọ́ ẹ̀wọ́ ẹ̀kọ́ wá fẹ́ẹ́ bí a pé bí a pé ọjọ́ pẹ́rẹ́ rẹ̀ ni ọkọ̀ okùn ló bá fẹ́ fáìn àwọn kọ́ ìyàwó ẹlẹ́ ọ̀ àfẹ́ ọ̀tọ́ láti parí àáwọ̀ tó wà láàrin wọn ó di وحاشميات كنا عزيزات مكرمات في ذلك الزمن الحاشميات أو بردون جاء كنا عزيزات أن يوو وكرمات أن يعقلي بذلك زمن يقوي يقول كيف يا كريمة وقد ذكر أن رأس حسين أوصل إلى يزيد أما فقي أود ما بنقع أود ما بنقع سلو فوتبول فقي أولي سنة حسين هما بقى أبو يعي أنا ما بقى gbogbo ẹ̀rọ ìrọ̀ ni wọ́n ní àwọn èèyàn màáwíà ń gba àwọn pàṣẹ mẹ́sàn wá lórí àwọn fi ń gbá bọ́ọ̀lù bí ẹ̀ fútbọ̀lù haramu wọ́n náà gbọ́ rí ìrọ̀ ni gbogbo ẹ̀ fútbọ̀lù fútbọ̀lù wá dáwà fún ààrẹ ni ó di é àwọn ará Iran náà àwọn náà ń kọ́ fútbọ̀lù ní ìdáná wọn gbá fútbọ̀lù ẹ́ ọ̀dọ̀ ní fútbọ̀lù kò ì sí náà sí ìrọ̀ náà وقد ذكر وما ذكر أن رأس حسين بلد ما ذكر أولي حسين مثل إلى يزيد يزيد هذا أيضا لم يثبت إليه يثبت له بل إن رأس حسين بقي عند عبد الله في الكوفة بل سيدنا حسين أولي هو على كل وعلى عربي الكوفة قال بذلسين ذكرنا حسين حسين قلبه ولا يعلم قدره وهو في تعليلها ولكن مشهور عمي تهدي كما ما أنه بفدة في كربلاء حيث التكلا رضي الله عنه كما سيسي كربلاء بتي وتي بعلاني والله أعلم كليني قرنك سيدنا حسين موقف أوسط في يزيد لا يتبقى النور في يزيد èèyàn zéèdì èèyàn burúkú ni fásitì ni ká àwọn kan tẹ̀yẹ́ níwọ̀n gbó olùgbàgbó islam kan mọ̀ náà fìkì ni kára sheikhul islam ní tẹ́mìyà sheikhul islam rahimahullah ọ̀sán àìpé annáṣọ fi yazidi tarfani wa wast àwọn èèyàn nípa sí ní yazidi wọ́n kì sí ní ọ̀nà mẹ́ta tarfani àwọn extremist àwọn tó kórìíra ìlójú ẹ̀ àwọn tó wà láàrin àwọn tó nífẹ̀ẹ́ lójú ẹ̀ pé ara àwọn tó kún lẹ́bí ọlọ́run ó pé annáṣú fi yẹ̀zí tọrfáàní wọ̀lwọ́sì àwọn èèyàn kú sọ́nà mẹ́ta lọ́rọ̀ yẹ̀zí àwọn estimates bí i tó wà ní gúndáì kì ní fi dúpin àti ìdíkóyà dúpin àti هنا أتبع تتعصب له وتحب بلدأ في النبوة وحكمة نعم àwọn tí wọ́n ti asùgbò fún nífẹ́ rẹ̀ títí gbangba ìṣìbónà tí wọ́n lè nífẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ti dá ayé sí ìnùgbò wà nígbà wọ́n ní ànẹ́bí ọlọ́run ni ànẹ́bí ọlọ́run bá ní bọ̀lọ̀ ìṣìmá kódà máa fóòmù ni ìṣìmá nìkan tí olùsè mistake ni ọ̀rọ̀ ìfẹ́tẹ̀ sàníyà àwọn egun kejì asọ́bó àrẹ àwọn tó kéèkì rẹ̀ gbogbo balùkọ́ pọ̀tọ̀pọ̀tọ̀ àwọn ni wọ́n wọ́n rí kúrò àwọn tọ́lọ́pọ̀ kéèkì ترى أنه كان منافكا يدار الإسلام ويبتل النفاق ويكره الرسول صلى الله عليه وسلم لا مناني ويكفري يرى أنه كان منافق منافق جاني يظهر الإسلام في كمهني ويبتن نفاق وفي نفاق في قبتنه ويقرأ كل أقول يا النبي صلى الله عليه وسلم نعم وتنسب إليه لما قتل حسين أو أوقع في أهل الحرحرة ما أوقع من شعر كما في واقع يتفدور يقول ما دا واقع أي ما في ما سيدنا حسين àyíngbà tí húnra tẹ̀lẹ̀ húnra náà ni wàhálà kan tẹ̀lẹ̀ madina kí ní oníṣẹ́dínà yẹn lọ pé madina òun hàlà rẹ̀ fún kọ́pà òun yẹn fún three days ó ní wọ́n lọ pé lẹ́sù ní lẹ́yìntà àṣìyá ìbábẹ̀rẹ̀ ìṣàhìdù à ọlọ́mọ̀sọ̀ lẹ́yìntà àṣìyá ìbábẹ̀rẹ̀ ìṣàhìdù àwọn bàbá mi àwọn ṣéhùwa ní bí àwọn alárúwá wọn lè kó ibú bílẹ̀ àwọn ẹbí sídìnà ma'áwí àwọn sídìnà sídìnà osman àwọn bani umayya wọ́n wà nínú àwọn tí wọ́n wójú ìgbògbò bọ́dẹ̀ àwọn wà ní kèfèrí ó ní inú wọn ni wọ́n wójú àwọn bani umayya ọjọ́ àbí umayya bẹ̀rẹ̀ kálàfù jẹ fún àwọn ojú ojú lójú wó wọn rántí àbójá ìsọ́gbọ́ bí àdíjá wọ́n gbà wọ́n gbẹ̀ta nígbà tí wọ́n gbogbo sàmbúdà nígbàdígbò ilé ayé gbẹ́tì ẹ̀rì kí pariwo ní rẹ́díò wà pé àgbẹ̀lú kan kan ká wọn ara àbẹ̀dígbò ni àwọn sójà mọ̀lẹ́gbò ni mùsùlùmí ni ìtọ́fẹ́ gbẹ̀sí fáwọn ibò ogun tí wọ́n ogun Biafra tó pa wọn pé orí ọ̀rọ̀ bẹ́ẹ̀ kọmọ́ndà tó wá jẹ́ kọmọ́ndà síkọ̀ amnesty agbẹ́ ebe kìkìkà o ní kọmọ́ndà ogun bàyà bí máa ní yíbò ní olóòna ń gbèsà ìgbìmọ̀ láti ọ̀rọ̀ yìí tó jọra wọn bẹ̀rù ọwọ́ di yíwa ìyẹ̀bí olóòfẹ́ pa ní ìdúgbò tó wájú rọ́pò àwọn tí wọ́n pa ní wọ́tọ́jú lẹ́yìn náà wọ́n yíbò wọ́n táwa láà ìdúgbò rẹ̀ ọlọ́run kó sàánù wà ní bí ẹbí náà pàtí náà hussein ọdọ̀ báyìí pé láìka àṣíyá ìgbìgbàrí ṣàhìdù àwọn bàbáwa ní bílẹ̀ ọmọ sí tó kó wọ́n bá bá rí sí sílẹ̀ yìí jẹ́zà lọ́ka àhàzọ́rọ̀dí ní wákẹ́ ilẹ̀ ọ̀tọ̀l fún rí ìtara tààtara fún ọmọ àzọ́rọ̀dí nípa wàhálà tó pẹ̀lú sílẹ̀ lẹ́yìn tí wọ́n lẹ́yìn kú tí wọ́n yìí àkàtàrínà kárùnà bí sàádátìmì

àwọn ìsìnkọ́sílẹ̀ kọ́lọ̀ sí ilẹ̀ tàmàlẹ̀ káàkiri ìtàrò oóso ọ̀nà rabbi jibron náà àwọn orí àwọn wọ̀nyí gàzbí orí sínà hussein yẹ tààrí pé ọlọ́wọ̀bà mi náà rí pé àgbẹ̀sẹ̀tó na àkó kọ̀rọ̀bùn wà kúrùtù nùkọ̀ọ̀lá àwọlá tùnù bẹ́ẹ̀ ni gùrábà jẹ́ gùrábà ojú ẹyàwó yẹ ẹ́ gbogbo wọ́n pariwo ẹrẹ gbogbo ṣe wọ́n ní nóhù ẹgbẹ́ ìgbà tukú ọlọ́ àtàzọ̀ àbíyẹ bá mọ̀kùrù kù sí sọ̀wọ́ pẹ̀lú yẹ kàdé tu mi nàbí yìí dìrò ni mo ti gbẹ̀sẹ̀ mo ti sẹ́ gbèsè tó yẹ kí n sàn ó lè gbèsè fún ẹmọ tí ó ti gbà bàbá mi tí wọ́n pa àti sẹ́kàrà lára àwọn ìtara yìí ọlọ́mọ ti dà sọ̀nà ọlọ́ba ثم قال شيخ الإسلام ṣíkà pé kílá kàwọlé ní báàkìlù gbogbo ọ̀rọ̀ èdè ìrọ̀ tí ó ti kọ́ ọ̀hún ọkà fi ti sílẹ̀ sí na yazid láti máa dá ọ̀tẹ́lẹ̀ pé nǹkan sí yazid wíni kí yazid wíni láìwọ àwọn princes ìṣẹ̀lẹ̀ láyé ti wáyé náà ọlọ́run mẹ́ta fúnra yìí wa kí ẹ bá wà very very careful ìyẹ́ kò máa sọnù mọ́ wà kí wọn fún ṣẹlá ní presidency fún òfin fún wọn rẹ̀ fún àná rẹ̀ jù jù rẹ̀ nígbà táwọn haúsáwà náà sọ fún tàbíọ́lá gan-an wọ́n ní abíọ́lá kúrò fún bọ́ọ̀mù àbújá fún bọ́ọ̀mù sẹ́mọ́rì àbí àkàrà ló fẹ́ bọ́ọ̀mù nílẹ̀ haúsá gbàgbà ó di gbogbo láti kéèkì fẹ́ẹ̀dì sí àwọn tí wọ́n ní fẹ́ẹ̀rẹ̀ ah, ẹni tí a ń gbé àtàdé ẹni tí a ń gbé àtàdé fún ní wàá bọ́ọ̀mù àbújá wa ní wàá bọ́ọ̀mù rìfẹ́nárì wa ọ̀mọ́ ìlàdàrí ó di wà gbogbo ẹ̀ kíkọ́ ni wọ́n gọ́ọ̀mẹ̀ntì àwọn nọ́ọ̀sì ní táwà lọ́wọ́ àwọn ẹ̀dẹ̀ ọ̀rọ̀ ẹ̀dẹ̀ nigeria wọ́n ni mọ́ sọ̀rọ̀ ọlọ́run kó fílẹ̀ mẹ́rin wọ̀kọ̀wà ان رجل ملك الملوك المسلمين يجلس في جواب بعض المسلمين وخليفة من خلفاء الملوك لا هذا ولا هذا ليس خليفة مع المسلمين ليس ليك ليس ليك ليك أما مقتل عسيم رضي الله عنه فلا ريب أنه كسب مظلوما شهيدا سيدنا حسين موقع سيدنا حسين نبقى أبو سي نبقى في أخوه شهيدي ما قتل أشباؤه من المظلومين بس يقام توجه إنه وتسي أبو سيفه شهداء ذقوا شهيدي فلا حسين مع سيد لله ورسوله لمن قتل او اعان على قتله او اعان على قتله او سيني السني فيها السنة بخجي شيري سنة وسين او سنة هو لا وسين او رضي بذلك ابن يدو يونسي وهو مصيبة وهي وهو مصيبة مصيبة جلوس المسلمين مصيبة بيع المسلمون من اهله غير اهله وجاء مصيبة تسدع المسلمين وهو يبي سيدنا وسين اتواتي tí ó sì bí هو في حقه إيه شهيدا شاهدا أمون انت هو شهيدي له ورفع درجته ويقول وحلو منزله أي ركي جنة الجنة إن شاء الله نايو أن لعنى يزيد أقف ورد من لعنى يزيد أو الشيع يقول يقول شهيد يزيد يقول لعنى ثاني أراه وقف وعلى سنة جماعة أبو سنة يزيد رضي وعد نهي يعني النعيان زع يزيد ولا من أهم الأمور التي وقعت في ابن يزيد وقت الحرة إنه عبد الفلباجه يعني علامة تسألة في يزيد كما يتبع فوجنان قلوا إسلاء حرة وقت قتل عبد الله بن زبير قتل عبد الله بن زبير قتل حسين بن علي سيدنا حسين بن علي ليه ويقول مثلا اي سيدنا يزيد بسببها وصفها هناك من يؤود اللعنة يزيد بن معاوية لو فكرت الكلام كان تقولوا ما موقف ما لعنة يزيد هناك من يمنع أو فلتك القصوى هو الذي يجوز اللعنة يزيد يجتهد أن يثبت ثلاثة الأمور àwọn tó mọ́sọ pé ìyáwó ìgbà lánàá yẹ̀ tó wọ́n pàwọ́ fara máa fún wọn lánàá ẹ̀zíd tó mọ́ mọ́lá máa rí mẹ́ta yíwá tó gbà àwọn nǹkan mẹ́ta lọ́fà al'amuru awwal ana aláàkọ́ náà an yusbita annahu kana fasikan ke fasikin fasikin in kan wọ́n ba dina ọ̀rẹ́kawọ́ lánàá rẹ̀ al'amuru sani al'amuru أن يثبت أنه لم يتب بذلك الفسق كتبة ميوات فإن الكافر إذا تاب تاب الله عليه بكتبه بكتبة ولو ما باع وكيف الفاسق هو أني فاسق الأمر الثالث أن يثبت جوازي لعن المؤمن أو يفضي على النية إذا كتبه كالعناري àwọn tí wọ́n gba àwọn fẹ́lẹ̀ ìjáwó ọlọ́lá náà rẹ̀ kí ṣe rí àfẹ́ramá báwọn bọ̀lá yóò lánà lẹ́yìn mọ̀ ayẹn kò yẹ gbogbo ti kú ọlọ́lá náà rẹ̀ alẹ́dẹ̀ lánà yẹ̀rẹ̀ àná olùlọ́wọ́ wọlá rasúlù ọlọ́wọ́ lánà rẹ̀ àbí lánà rẹ̀ kẹ́kẹ́kẹ́ lánà rẹ̀ لأنه قد ثبت عن النبي صلى الله عليه وسلم أنه قال تنفتك لا تسلب الأموات هما بوان كو فإنه قد أفدوا إلى ما قدم وطلب عدين كون بكي ẹ̀fún bàlá ní òkú tó kù bá ti kú ìfilẹ̀ pẹ̀lú ọlọ́run ọdẹ ní kíkẹ́ ìlọ́wọ́ mi yóò gbé sẹ́yìn lóba aláàdá àbíkà òní àpà mùsùlùmí ọ̀nà ọ̀gbọ̀n ó ní wa àbíbi ní láta ṣubúlù àmúwáàd ẹ máa òkú fa iná nǹkan àkùdó àkùdó àkùdó ìlà máa kọ́ bàmù kó قضي نعم ودين الله لم يقم على حب الإسلام كدوري بوهي وبوهي وكمي مقدا إلا كل ما رأوا مسلمية مسلمية فلا كيبو أنا اللي ويتا أنا بدي كيبو ودين ودين الإسلام لم يقم على تحدي إنما كان على مقارن الأخلاق الإسلام أدوري وداداني وعقيني كما تحب ليس من دين الله tabaraka wa ta'ala fi shay ẹ máa lẹ́ẹ̀kẹ́ ìbú kí máa bú ìbú kò sí ní ẹ̀sìn ọlọ́wọ́ bá àtúntà jùlọ bá tóbi jùlọ bẹ́ẹ̀ kálá rasulullah sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ àríjọ pé sí báàbù muslim fi sọ́ọ̀k kí ẹ máa bú musulmi ìbá kìkì ni àti tààlù ò kọfọ̀ kí ẹ máa bá àjà ìbá kìfèrí ni obìnrin kí ẹ máa bú musulmi kí musulmi ni ó فسباب المسلم فسوق ولم يقل أحد من علماء أن يزيد خالد من ملك الإسلام كما بمسلمي يواف مقيني عاد لك كما وافاه يزيد أقول أبو الإسلام أقول يا كفري بل أكثر ما قيل فيه أن أنه فاسق أما دوا بوج بوج لا وافاه فلنقل فاسقين أوذي والله تعالى عالم وهذا كما قلنا مبني على ثبوت ما ذكروه عنه من تلك إذا رب فاتحين قاعد بروا يا سوريكي تاكل جوا سباري في واسط كيف يريبي خبر قد لك الله يروني أوليوا هذا علمه عند الله تبارك وتعالى ليه رواه على الله سبحانه وتعالى بل إنه ثبت بل إنه كثير عن النبي صلى الله عليه وسلم أنه قال bal ẹ̀yìn láàrin ayazid tukẹ́ àlẹ́bì sí àwọn ṣùgbà ìpé àlẹ́bì sọ́nkà àwọn sudan ẹni ram àwọn olùjẹ́ṣ ìyẹ́gùzú madina tó kaisar makfúrò láàrín àwọn sudan tó wọ́ sílù kaisar ó di makfúrò láàrín gbogbo sudan tó látọ́ ọlọ́run fúrú jùlọ amíru wọ́n yẹ ní yazid ìbàbọ̀rọ̀ mi yẹ yìí wọ́n ní ìsọ̀rọ̀ pé sí ìsìnkọ̀ owó olú kẹ́ǹtì ìsìnkọ̀lá tọ́lọ́n ti di àwọn sójà sí àmírù àwọn sójà yẹn jọ náà ní Yazid ọwọ́ náà tọ́lọ́ fúrújà kọ́lọ́ fúrújì ọ̀rọ̀ mi yé ó ní yé kẹ́lẹ́kọ́ wà náà sójà yẹn pẹ̀lú àmírù kẹ́kẹ́jì báyìí ó ní yẹ kúrẹ́ dìbì ọlọ́mọdé àwọn káàkiri àwọn àyẹ kí lọ́wọ́ tó ṣe fún ìfọ̀rújì ta'ala alam

يذكر أنه كان معه في سعادات الصحابة ابن عمر لينا نو جوجنا او تو وا نو او سكر جنا نو او تابين لان لا وان ني او نو سكر كو ان يي يزيد جنا ابن وانا عبد الله بن عمر ابن زبير عبد الله بن زبير وابن عباس ابن عبد الله بن عباس وابو ايوب الانصاري ابو ايوب وذلك انا 49 هجري لذا تلقين فتنية حجرة قال لو أقولوا يبقى معاوية قضيوا عمر أني أمير مؤمنين أمير سلطان جنة قضي مزافر أيوة قال ابن كثير رحمه الله قال ابن كثير نكثره نقضي قد أخطأ يزيد خطأ فاعشا في أمره لأمير أمير المسلم بن قطبة في وقت الحرة كان يزيد في مستشفى

أنا أمره إلى الله أنا أمره إلى الله تبارك وتعالى أما إلى أفضل فربة هو كما قال أولاني نقول في زعبي لا تسبه ولا زعبي رأي أنا بيقول من ذعبي ذعبي ذعبي لا نسبه أعلم آه، أبو ولا نحب هذا النفر أعلم أبو تقول آه، لا نسبه أعلم أبو àwà láàrin wọ́nlá òta àlà àlẹ̀ ní ní ìdúró láàrin lábọ̀ sí fásitò báàbù fúlàní àjẹ́rẹ́sì sọ̀hábà àdáàlà àwọn sọ̀hábà ní ọlọ́rọ̀ kó sàn fún very very important fún àdáàlà àwọn sọ̀hábà ní ọlọ́rọ̀ ànú ẹ̀kọ́ ńlá ni àkídà ńlá wa nìkan máa kunu àtẹ́lù wọn mo ń bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀hún ìgbà nínú àdúgbò ẹ̀yẹ ni mo ń sọ̀rọ̀ sínú àtẹ̀lé mo dáa ní ilé yóò ṣẹlẹ̀ ṣẹlẹ̀ ní apàlẹ̀ ẹ̀rọ tíra mi lọ́nà ẹ̀rọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti olùsọ àdìm ọ̀rọ̀ ilé ìdíje nínú àgbà àgbà àgbà àwọn àkàwárí jìnnà kọ́ kọ́ wọn ó ti ẹni máa ti náà níjọ́ kò sí náà níjọ́ yẹn ó ní àdára ti sàkóso sábẹ́ yẹn kankan lọ́kàn àwọn afáwa kan náà àwọn afáàgbà alùsùn náà من يجبابوا صحابة ككا أي زنديكم الذين كرهوا الإسلامين والدولة قد يوع الله بابا دعا دعا الله رويني الله رويني ودعا دعا قد يوع الله كرهوا دعا وقسم الله بابا عن ولا تالكيامة أدن صحابة العبد الفكرة عند إن شاء الله صلى الله عليه وسلم والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام بالله pé ọkọ àdàbọ̀rà mọ̀ pé bẹ́ẹ̀ni ó ní ọ̀pọ̀ wà pẹ́rọ ni o àmọ́ ní pẹ́ nǹkan ẹ̀yà rí bẹ́ẹ̀ ó ní na ó ṣubí sí ìdùn tí bí lókà sílẹ̀ nìyẹn ó ní na wà á lókùn sàrán bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọn jagun mọ́ka wọn jagun kúfà ti sham kúfà ní iraq àti sham kòdì sham gan ogun ọjà tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ń bẹ̀ jọ kú jẹ́bi sí ti àwọn ma'awiya then ní capital center àwọn sínú ma'awiya kúfà ogun jà ń bẹ́ nítorí bẹ́ẹ̀ sí ti sínú ali madina sínú ali kọ̀dà fún kú madina ó di kọ̀dà fún madina ọlọ sí kúfà ó di yà Allahu ta'ala alam pé ìbẹ̀rẹ̀ àwọn ogun yẹn náà ní lórí àti ìjà òbèrè sí ojú ọ̀nà nígbà tó kùn yẹn wá parí tán ọ̀nà àmọ̀ láti fi jẹun wọnú ìsìlámù lọ dáàbò àwọn ogun ìlú ìgbà ilẹ̀ láti káàkiri máa ń lẹ̀ bẹ́ẹ̀ni. ti ọlọ́rọ̀ ọlá pínpọ́yà máa fi ẹ̀jú Iran nígbà tí wọ́n ìpànówó fíìmù kan alkọlùsíyà ní àtẹ̀yìn àwọn kan hà sí ẹ̀ ní very good wọ́n sọ àṣírí nígbà tí àwọn sínà sáàbí nàbí wọ́pọ̀ rọ́dí ọ̀gọ́ wọ Iran pé wọ́n wọ Iran wọ́n kó gbogbo ọkọ̀ ojú omi sínà sáàbí nàbí wọ́pọ̀ ọmọ ọdí ògbòdò rẹ̀ ìwà ni ó ti kọ́kọ́ ọ̀kan ní ìyíkọ́lá ọ̀gá ìyẹn wà onírárá o bí ọlọ́run ní sẹ́dínà àlẹ́bí mú pàṣẹ tí wọ́n fi la òkú fún ọlọ́run náà làwọn náà wá pàṣẹ wọ́n wá dáhùn kókò ní ọjọ́ tó sèlè méjì ó ti kókò fún ọlọ́run wọ̀ ní ìmọ̀lù ọ̀kẹ́ wọ̀ ní ìmọ̀lù mọ̀ láwọ̀ tí wọ́n gbúdọ̀ ẹ̀sẹ̀ gbogbo ògbòdò rẹ̀ wọ́n yẹ gbogbo ẹ̀sẹ̀ lórí ògbòdò ó ti kọjá ilé ìwà mú àwọn ọba àwọn kìfìrí yẹn sá ah, àwọn ilé ìsìn yẹn wọ́n sọ gbọ́ ẹ̀sìn lórí omi àwọn ilé ìsìn yẹn wọ́n sọ ọ̀dọ̀ nínú wọn á sá wọn kọ́ ọ̀pọ̀ ọjọ́ ìsìn ìsìn ìyá wọnú ìsìlámù yìí káwá bá ìsìlámù yìí láti ìtìlẹ̀ akọ́rọ̀ ọjọ́ àwọn mùsùlùmí rí àwọn tó fẹ́ pápá àwọn wọ̀ lù mọ́ ìlàbárì àwọn kan á kọ́rọ̀ ọjọ́ wọ́n á tì nára wọn wọ́n ti nara kọ́ wọn sọ̀rẹ́ndà wọ́n wọ́n ní islam islam lẹ́gbà wọn tó kù ìdè wọ́n ti bẹ̀rẹ̀ sí mú àwọn oríṣiríṣi àwọn ọ̀ká ìd àwọn mo sọ̀rọ̀ kan jẹ̀ tí àlejò ìgbà sọ̀rọ̀ ń jẹ̀ yìí ìmọ̀ sílẹ̀ tí a kà mo sọ̀rọ̀ iná tí ó wà ní eh, nysc camp kankan pé iṣẹ́ àwọn mọ̀júsí ní ìgbà sọ̀rọ̀ iná tí àwọn ọ̀làǹkà sọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ tíra àkọlù mufid mufanka ó di wà wọ́n àwọn ẹ̀sùn wọ̀nyí wọ́n wọ̀ ní islam jẹ́ àmọ́ onímọ̀ ni wọ́n àwọn ti nímọ̀ nípa kíkà rírà kíkà kíkà kíkà kíkà àti ìbílí kọ́ tó wọ́n á kọ́ ọ̀rọ̀ ọlọ́run bá díẹ̀ ọ̀rọ̀ àlẹ́bí díẹ̀ wọ́n á kìtì wọn náà bọ̀ wọ́n kọ́ àwọn tó ń dé lẹ́yìn ẹni tí wọ́n ń kà ní abúlé ti fún islam abúlé ti fún islam قد يهي بزريني والله تعالى عالم هو سايس كام دواء ومخلوق الكام كام بايس كام جلات النوم هو هو حديث يقرب عن بجاين يقرب عليك بجاك مين قال لك ممكن عبد الكريم بن عوجاء وقالنا ما كثيرين هو نيس ممكن عبد الكريم بن عوجاء هوني ودعت عبد الف الف حديثا حلال تفيد الحلال حرمت فيها الحلال haramtu bí i haram ó ní mo hun àdísì 4,000 tí takàtà musulmi mo sọ haramu bí halali mo sì sọ haramu halali bí haramu a musulmi náà ló káàkiri ayé ó di ẹyin bó ti bá káàkiri mu bí i àwọn ìfàdù akẹ́tọ̀wà pé ọlọ́wọ́ bá mọ̀ dáàbò bí islam ẹ̀sìn kan orí ogun internet àti ẹ̀sìn náà islam àmọ́ ọlọ́run still ọlọ́run dáàbò islam a ti rújúlówó islam lọ́dọ̀ àwọn tó ń gbé lọ́wọ́ àwọn ohun tó ti jù wọn wà balance ó jẹ́ ó ti parí wọn lọ pàtàkì ó di wa nínú náà ó ti rí mi kọ́lá ó ti àlà àlè náà bẹ̀rẹ̀ náà àkọ́fà náà wà ní kádàrà kí ẹ ma definition kádàrà yóò mú yẹ ma kádàrà àti àkọ́fà jantin kádàrà ilmu lẹ́yà al'azaliya kabla halki samawati al'ard the timeless knowledge of Allah the timeless knowledge of Allah kìí kí báyìí lọ́gbọ́n rẹ̀ ala before the creation of heaven and earth the first definition kádàrà ni ilmu lẹ́yà al'azaliya قبل خلق السماوات والارض بكاملة ضلت of Allah before the beginning of the earth and the heavens and the قصد بقى سمعت العظمى كنت بسمع فيه او كان عايز يسأل وين ذلك سجدوا كتبت ذلك في اللوح المحفوظ كما قوكاية في اللوح المحفوظ سجدت ما فمن يعني بتعتقد ولنه هنا نفهم يعني وير فيها تبقى وين كنت فعلها محا فجورها التقوى ما يتوداني فجورها التقوى يتوداني يتقوى ولو عفوني فري من شاء منكم أن يستقيم فري وصيت هو عسلي قال الله سبحانه وتعالى كرامة فعل ما يريد خذ يي خذ يريني سو عفوف أنا وعن مقدرة لما هو قدر لأكل مقامة الفوات مليون مني على هو صلى الله عليه وسلم ìfẹ́ fi mọ́ ọwọ́ lọ́wọ́ nìkan the same poverty ní ọba òyìn ni pé wọ́n láwọn ọmọ méjì bàlá àti gẹ́rùbà ní kókó tẹ̀yìn kan jẹ́ ẹ̀kọ́ mọ́ ìpè àmì ìrùmbú lọ́wọ́yá ní ẹ̀kọ́ sí ẹ̀bà láyé ìrọ̀lẹ́ kan jẹ́ gẹ́rùbà àbí ẹ̀kọ́ ni bàlá àti gẹ́rùbà ọmọ ìsìnà wa wọn ìwọ gẹ́gẹ́ bí bálé ọmọ wa wọn wọ́n bẹ́ẹ̀ kò ní àrọ̀ àwọn ni bàlá àkùrùmọ́ fòfò rẹ̀ o ìfowópamọ́ ìgbà a máa fọ àwọn sọ rẹ kó tó lọ bí bọ́ọ̀lù kó sì táwọn garba wọn náà gbọdọ̀ mọ́fọ́ sọ rẹ o fọ́ sọ rẹ kó tó lọ bí bọ́ọ̀lù a máa fún from experience tó lè mọ ìgbà gbàgbà ní ẹ̀kọ́ sọ̀rọ̀ ẹgbẹ́ bàlá òní fọ gẹ́gẹ́ bí òbí ti máa wọ́n ti rẹ̀ káàdì kìí sẹ̀rẹ̀ bẹ́ẹ̀ wọ́n kọ́kọ́ rẹ̀ gbàgbà pé bàlá ọ̀jẹ̀ ìyà lónìí lẹ́kẹ́ bàlá ọ̀jẹ̀ ìyà lónìí lẹ́kẹ́ tó mọ̀ mọ́ tó bá dé bọ́lá pàlásì ọ̀fíìsọ yẹn ọ̀rẹ́ rẹ̀ yẹn ẹ mọ̀ pé àdá àmọ́ ti mí nì ọ̀fíìsọ ọ̀fíìsọ ní ọ̀sán ọ̀fíìsọ ní ìlú experience ni ọdún nígbà fi lórí tọ́lọ̀ ni pé tí wọ́n sọ yóò lè bẹ̀rẹ̀ rẹ̀ ó lè lé wẹ́pẹ́ bàlá gan ní ọ̀fọ̀sọ rẹ̀ tó pọ̀ ní ó lè ti jà yóò ẹ̀kọ́ ni ọlọ́wọ́n bá gbé oṣù sí mẹ́rin rẹ̀ ní ìṣẹ̀lẹ̀ ọ̀sọ̀ ها كل ما الله سبحانه والله خلق الكل من شاء منكم ان يستقيم ما تشاءون الا ان يشاء الله رب العالمين هذه بدليل والله تعالى اعلم àyẹ̀wò yana mai da tsoro cikin wasa cikin ka baya sai an yi kada a yi rafi a kofa cikin wasa kọ́fà àmì àmọ́ ọ̀dọ̀ fún ìtẹ̀lẹ̀ bẹ́ẹ̀ kọ́fà àmì ẹ̀rọ pé bá inú wọn tún láta bí yorùbá ń púpọ̀ oṣù wọn àmọ́ àti máa lónà ni yorùbá sọ pé kọ́wọ́ ni ọjọ́ ti kú ìdà kì í sì kú pọ̀ abẹ́ wọ́n sọ̀rọ̀ ìdà yẹn ń fi pọ̀ ọmọ experience àwọn èèyàn kúkú ìṣẹ́lẹ̀ ayé lóòótọ́ tó ṣọ mọ́ ẹ̀rẹ́ fún ẹ̀rọ kìkìrì kan ní ìgbéyàwó ẹ̀ nígbà wọ́n fẹ́ tí wọ́n gbá wọlé àbẹ́kọ̀ọ́ wà bẹ̀rẹ̀ tí wọ́n fi dìkìrì ààrẹ ní president àwọn jíjá ẹ̀ kò fún ẹ̀ mọ́lọ́kàj àndàlúbọ̀ 1994 1993 àwọn jíjá ẹ̀ pọ̀ ẹ̀rẹ́ tí ó yàrí àgbídá ẹ̀ kò sí ẹ̀ gbà ẹ̀ kò sí sí pé arrangement gbàdá lójú náà níjọ́ márùn ní airport alábí tó gbéra ti declare ní president iṣẹ́ àwọn tó jọ wá ní ibi ìjókòó ẹ̀kú káì nǹkan méjì ọ̀sẹ̀ rẹ̀ káwọn nípa mímì kìíní ní sí nàìjíríà fọ́ sí nàìjíríà fọ́ gbogbo ẹ̀kú tó ti àmì láì dé nàìjíríà wọn báyìí nìjẹ́rì wọ́n ti lọ sí ẹ̀kú wọn mímẹ̀ ló sọ àti wọn mímẹ̀ sọ ṣé wọ́n ní wọ́n kọ́ fún abiola pé àwọn sójà tó lójú omi kankan wọ́n kàn mú abiola wọ́n kàn mú abiola bí ẹbí ẹni kò sí kankan yóò kó pàyẹ mẹ́ta jọ náà wọ́n bá náà ń gbúdà rẹ̀ wọ́n mú ọkọ̀ kẹ́yìn abiola pàyẹ gbà yẹn ó yẹ ó yẹ tẹ̀lé ni àwọn kan bẹ́ẹ̀ kú kìsìtì ẹ̀rọ kò kí ní òṣèṣì kí ni